الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba tí ó yọ̀ǹda fún wa láti kí ìrun tàárọ̀ yìí tá a mọ̀ sí sọ́látù lẹ́yìn tí ó ti jí wa sáyé <clears throat> tó ti jí wa sí ààyè tó jí wa sáàyè wa tí kálukú wa wà láàárọ̀ yìí abẹ́ Allahu Ta'ala òní wa kójọ kó jẹ́ kó sàn fún wa ju àná lọ ètò kù tá lò nínú ìgbésí ayé wa nínú ìṣẹ̀mí wa jẹ́ ká lò látàrí ti Islam kó mọ́ sì dá sí fún ìyàjẹ́ kó ṣe àlékún ìtọ́sọ́nà fún wa àti àlékún ààbò ní ojú náà dáadáa. ẹ̀yin ọmọ ìyá mi ní Islam inshallah ta'ala mo tẹ̀síwájú nínú àlàyé tá a mú wá ṣókíṣókí nínú àwọn ahadith tó wà nínú two hundred golden hadith ìwé two hundred golden hadith tí Abdulmalik Mujahid tí wọ́n kọ tí ilé ìtẹ̀wé Darussalam Kingdom of Saudi Arabia tí wọ́n gbé jáde hadisi ẹlẹ́ẹ̀kẹtàdínlógún àti ìkejìdínlógún hadith seventeen and eighteen ó ní aṣàlàyé rẹ̀ kẹ́yìn kámọ́bínú pé mi ò a lè ṣàlàyé àmú hadith náà wà lánàá àtìjẹta. àwọn nǹkan kan ló ṣe sábà bí ẹ̀ kọ́lọ́n ṣàánú wa ṣùgbọ́n lónìí insha tí í ṣe yawmul thulatha kàmù sí ọjọ́ àtàlátà lọ́dọ̀ bàbá wa ń yorùbá tuesday eh, insha ta'ala a pé ọjọ́ yawmul ahad ọjọ́ sunday ní ọjọ́ kẹwàá nàìjíríà ni sí oṣù muharram monday jẹ́ ọjọ́ kọkànlá òní ní ọjọ́ kejìlá oṣù muharram ọdún fourteen hundred and forty two hijra inṣàlá ta'ala kọlọ̀ nínú ọmọ wa gbọ́ àlàyé tá à ń ṣe ṣókíṣókí yìí wọ́n níwa níran ìyẹn ni pé wọ́n béèrè ìbéèrè gangan ni kì í ṣe pé wọ́n níwa ràn nípa ọ̀rọ̀ tá a sọ pé ká mọ̀ pa ẹran tá à ní jẹ wípé ejò wa ń kọ́ táàfì ilẹ̀ ni tàbí bí àwọn èkúté ilé èyí táwọn onímọ̀ ìjìnlẹ̀ tòde òní kódà títí jọ̀hún tí wọ́n sọ pé ó ń fa àwọn àìsàn lásìkò yìí wọ́n sọ pé èkúté ilé ń fa àìsàn kan tí wọ́n ń pè ní kí ni wọ́n ń pè ọ̀rẹ́ wa lassa fever lassa fever wọlé hmm, pé lassa yẹn wọ́n nílùú kan ní Borno state Nàìjíríà pé bẹ́ẹ̀ ni wọ́n ti rí i pé wọ́n ló pọ̀ ń bẹ́ẹ̀ gbà náà pé lassa yẹn ń pa àwọn èèyàn gan wọ́n sì lè kú ní fà á wọlé pé wọ́n ṣàlàyé irú èkú yẹn àtàwọn àmì ìgbé bubonic plague àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí la fẹ́ ṣe sí àwa tó wá fi kún pé àwọn akéèké tó ń tààyàn ńkọ́ ṣùgbọ́n èsì rẹ̀ ní ṣókí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run ọba ti kọ́ lẹ́kọ̀ọ́ ó sì ti pa aláṣẹ kó kọ́ wa ó sì ti kọ́ wa wa ma yantiqu anil hawa ẹ̀kọ́ rẹ̀ sì ní yóò máa lọ ni torí pé ọlọ́run ọba sọ ní Qur'an pé wa ma kana rabbuka nasiya olúwa rẹ̀ ò lè gbàgbé nǹkan kan torí pé òun ló dá wa inú ìgbà wa hadith ìyá wa aisha radiyallahu ta'ala aliha inú sọ́hí ti al-imam al-bukhari àti al-imam muslim ìyá wa aisha sọ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ wípé khomsun fawasiku khomsun fawasiku yuqtalna fil haram al والأقرب والحدية والغراب والكلب العقور في رواية إمام بخاري نية إمام مسلم نا لاتدọ̀ يا وعائشة هنا تصيب خمس فواسق يقتلن في الحل والحرم الحية والغراب الأبقع والفأرة والكلب العقور والحدية nínú ìgbà wa mi mo tàwọn imam Tirmidhi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni khomsu fawasikọ yẹn wá ní ìdọ́fà ṣùgbọ́n ṣókí ìtumọ̀ rẹ̀ ni pé anábì ní àwọn ẹranko márùn kan bẹ àwọn dábà márùn kan wà yuktalna fil haram èèyàn bá wà nù ara mi kéèyàn gé ara mi báyìí sí àgbẹ̀ téèyàn bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj tí wọ́n sọ pé labbaika Allahumma hajjan tàbí labbaika Allahumma umratan tàbí labbaika Allahumma hajjan dá lórí irú hajj fẹ́ ṣe bá ti lè gbogbo tó ń jẹ́ ká máa ṣiṣẹ́ ọdẹ ẹ̀ràn pípa rí gàlà rí gbogbo àlè ṣe wọn ó ti àrábì wa sọ pé kódà kéèyàn ó wà nù ara mi filihili wàlhàrọ̀ ó wà nù ara mi sínú ara mi o àwọn ẹran márùn yìí àwọn dábàá márùn yìí pípa ní ìfẹ́ bá ti rí wọn ni alifa ọ̀rọ̀tù olèkù èkúté ilé gangan subhanallah ìwà àtànà bíi ti ṣàlàyé fún wa nínú rìwáyà Muslim ụkọdụ akwa alifarot alihayat ejo ekule wale akọrọbụ akekie imeta anya wale hudaya eyi kan hmm? wa ti n pe ni wale gorob eyi kan wa ti n pe ni kro ababa ama tu si kanakana hmm? wàlkálbùlẹ̀ akur àti ajá àdìgbòlugi èyí fi wọ́n lẹ̀ tí yẹn bá rí wọn èkúté ilé ejò àkekè ajá àdìgbòlugi ẹyẹ kanakana ẹyẹ tí wọ́n ní kúrò yẹn àti ẹyẹ tí wọ́n ń pè ní káìtì yẹn. Hmm àwọn wọ̀nyí wọ́n ní bàbá ti rí wọn pípa ni ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ nínú àwọn afáà fi sọ pé ìjò jíjẹ gan haram nínú ṣẹ̀ríà Islam torí pé nítorí ní ká pa ó fi hàn pé bó ṣe wù wá la lè pa ìpakúpa gbogbo ohun táàbà ti jẹ àmì páńpakúpa mo rò bó di ọlọ́run ṣàánú àmọ́ màá fi kún fún wa pé ká tó pa àwọn ẹran yẹn ká gbìyànjú láti máa ṣe àófìdíláìmínà ṣe tọ́ ọ̀dọ̀rọ̀ yìí láti dáàbò bo ara wa kúrò nínú ìjà àwọn àlùjẹ̀nú wallahu ta'ala a'lam ọlọ́run kò fún wa ní àgbẹ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ hadith tó ní hadith ṣókí ni ó rọrùn láti láti mà òun náà ni hadith ẹlẹ́ẹ̀kọkàndínlógún hadith nineteen nínú ìwé yẹn òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam hadith yẹn ó wà nù hadith imam Bukhari sahih Bukhari hadith fourteen seventeen ìṣọ́ ọlọ́run ní kàtó bẹ́ẹ̀ fún sọ pé ìtàkùn náà síbẹ̀. اتقوا النار اتقوا النار ولو بشك تمرة اتقوا النار ولو بشك تمرة اتقوا النار ولو بشك تمرة اتقوا النار wàhálà obì ṣíkítà mọ̀rọ́tìn ṣe ká sọ lẹ́ẹ̀mejì ìtakùn náírà wàhálà obì ṣíkítà mọ̀rọ́tìn ìtakùn náírà wàhálà obì ṣíkítà mọ̀rọ́tìn ìtakùn náírà wàhálà obì ṣíkítà mọ̀rọ́tìn ìtakùn náírà wàhálà obì ṣíkítà mọ̀rọ́tìn ìtakùn náírà wàhálà obì ṣíkítà mọ̀rọ́tìn. اتقوا النار ولو بشق تمرة اتقوا النار ولو بشق تمرة اتقوا النار ولو بشق تمرة ó lè kàn bí ó dáná ọlọ́run rẹ̀ ní ṣókí ni pé wọ́kàtí ó mú nǹkan. ìtumọ̀ rẹ̀ ni pé òjíṣẹ́ lá Muhammad báwọn èèyàn ṣe máa ń sábà tù ní màá kọ́ tù ó ní ìtakùn náà rọ̀ ẹ̀páyà náà o ẹbẹ̀rù náà o wà láwọn fi ṣí kìtà mọ́rọ́tù kódà bó ṣe pẹ̀lú awẹ́ òbí kan má bàbá ṣe máa tún jọ wọn. ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ gangan wallahu ta'ala alam ni pé ìtakùn náà rọ̀ ẹ dí gàgàrà yín kúrò níbi iná. ẹ ara yín kúrò níbi iná wàhálà òbí ṣíkìtà mọ́rọ́tì bó tilẹ̀ jẹ́ kan nígbà fi lo awẹ́ obì ń jọ́ náà ó ní pé èso yẹn ò wa ń bí èso lábí dàbínù yẹn dàbínù date tó máa ń dùn yẹn èso mọ́kà ẹ̀rí pé ń gbàdúrà kò sí ńlẹ̀ wa ńlẹ̀ yorùbá ń bí wa ò kí la lè fi wé awẹ́ òbí tí wọ́n bá mú òbí tó là á méjì kò fún yín mo pé táwọn bàbá ti tù bẹ́ẹ̀ ní ọ̀nà obi ṣàforíjì gbogbo àwọn bàbá wa ti lọ àwọn tó wà láyé kọ́lọ́n kò sànù wọn kó bá ní kó sì ti lọ náà àwọn tó wà láyé náà ló ń bá ní sẹ́wọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbìyànjú pọ̀ ìtakùn yẹn yẹn ni pé ẹ wá nǹkan kan find, put, find something. Make it a barrier between you and hell. Make something a screen or a barrier between you and hell. Fi can kan dí gàgà fi ṣe ìhánà láàrin ìwọ àti náà. Ìlàpá kan náà àbá àbítú fa kayfa tattakuna in yàwó ma yẹjẹ alùlùwì dáná ṣìbá mo lẹ́gọ̀ọ́ sí nǹkan àfàrí tó ń tẹ̀lé lọ sí kìfìrí yàwó ma yẹjẹ alùlùwì dáná ọmọ òpó ńlò kéékèèké ó hewu lórí mo tí ọlọ́run ní dọ́dọ̀ bá láti mi lọ lórí yẹn gàgà anábìwá ni bó tamuru tamurotun ìwọ̀n ni dabinu horo ẹyọ kan yẹn ni òkè ṣe bọ́ǹtì òkè ṣe ìdí o torípò náà máa ń so bí ìdí níbi ẹ̀kọ́ ọ̀gẹ̀dẹ̀ wa náà bí nísìn a ní ọ̀gẹ̀dẹ̀ horo ẹyọ kan báyìí àbí kí la tún wá ní bọ́ǹtì kí ni wọ́n pe yorùbá bọ́ǹtì ní mo kàn fẹ́ fàyà ṣàlàyé bẹ́ẹ̀ náà ni pé ẹyọ dábínú yẹn kìí ṣe òbí kìí ṣe kìí ṣe ìdì yẹn kó mọ́ àjò dìdì yẹn ló fún yẹn yẹn kò tún là àwọ̀ ẹ̀kọ́ ẹ̀la ẹ̀ kò fún yẹn ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni àwọn ni pé ó nínú tó le bí gàgá láàrin àwa àti

lẹ́yìn ò ti wọ náà insha Allah ta'ala aláǹgbóníwọ̀ àlìjẹ́nà kódà bó wà ní Àrọ̀f ọlọ́mọ́sí ní tààrà ní ó tún fẹ́ káwọn ahun ah, ẹ̀lá dábínú ò yẹ kó ní ìyànlá láti fún ìyàn ṣùgbọ́n o ànábì ó kàn mú wá tẹ̀síbí ni wọ́n fi ṣe àpẹẹrẹ ní pé ah, ah bó o ṣe wàá rí nǹkan kan ó yẹ kó o lè rí ẹ̀ làdábínú lọ́hùn ṣe àgbẹ̀ nílẹ̀ lára lẹ̀ làdábínú so lọ́dọ̀ tiwa náà ń bì ó sọ pé bó ṣe hóró yan gan kan mi sọ fún ànábì ló sọ bẹ́ẹ̀ mi mo bẹ́ẹ̀ o yan gan àgbàdo èèyàn ń jàgbàdo ó wàá lè fún yàn lódìdí àgbàdo yẹn ó lè ṣẹ́ sí méjì ó lè ṣẹ́ sí mẹ́ta ní hóró àgbàdo kan hóró kan nú ẹ̀ yín kó fún èèyàn jẹ bóyá ọmọ èkè kan ni kó fún kó jẹ bó ṣàgbàlagbà yín fún tàbí kó yín gbàdúgbò ẹgbà ẹ jẹ. ó hmm? ra minerals soft drink o ò lè rà fún èèyàn mu o ò lè gún fún èèyàn mu ó tiẹ̀ ṣe straw tí ẹ fi máa fà á mu ní kò ní ò fà kan mọ́ gẹ̀ẹ́ kan tàbí kó ta kékeré sínú nọ́mbìlà fún un àbóòdì ẹ mú rèké ẹ àbẹ́rì nǹkan kí nǹkan tí èèyàn bá fi ń jẹ ẹ̀pà lẹ́pà tó ra ẹ̀pà twenty naira àbẹ́pà fifty naira ni hóró kan náà fún pẹ̀lú èròǹgbà pé náà ṣe sọ́dá kọ̀ láti dí gàgá ara rẹ̀ kúrò níbi iná owó wà lápò rẹ̀ pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa tí ìjẹ́ káwọn èèyàn ó fẹ́ náwó mìíràn ráyè mìíràn tí sọ yìí nípa kíní máa ń fà táwọn tó ní owó gidi tí mi fi lè tọrẹ ń gbà mí ìdí ẹ̀ pọ̀ o ṣùgbọ́n ọ̀kan nínú ẹ̀ ni pé téèyàn bá ti lówó débi pé ó ń lé sí gọ̀ when you have rich you have been blessed you are wealthy to the extent that now you are now figure is now your target tó bá ti di pé fígọ́ọ̀lì yẹn ń lé kiri kò ní rọrùn láti tọrẹ mọ́ àpẹẹrẹ rẹ̀ ni pé èèyàn di mílíọ̀nù àǹsìn ọlọ́run ní kéèyàn ti ní mílíọ̀nù lákàntì èèyàn á fẹ́ ní hundred million èèyàn ti wá ní ninety five million ninety seven million tó wé èèyàn báyìí pé ninety nine million èèyàn ní tọrẹ mọ́ èèyàn ò fẹ́ kó wà ní hundred million so èèyàn ní ninety nine million sì yàn pé one million ló kù èèyàn ti wá rò pé next week yẹ kó rí pé hundred million ẹnìkan wá dé wá ní òun ní di twenty five thousand ẹgbẹ́ èèyàn ní fún èèyàn ní kó sùúrù di next week yẹ di upper week lọ́hùn èyí ó sọ pé kó ní sùúrù di upper week ni ẹni tí èèyàn ní kó ní sùúrù di upper week yẹn èèyàn nílé fún ní twenty five thousand ẹ̀wọ́n bí twenty five thousand ṣe kéré tó torí pé ní tí wọ́n ń lé ni pé ó fẹ́ kó wẹ̀ wọ hundred million kí ni pé bí ló ń pa ẹ̀ kéye pé oúnjẹ ni ò rí jẹ o kéye pé ó fẹ́ sanwó sùkú ọmọ ẹ̀ ó ti sanwó wọn lẹ̀ ó ti san gbogbo owó ọdún o àwọn ọmọ ẹ̀ ti wọ boarding school ló kó wọ ṣùgbọ́n fígọ̀ ló lé tó bá tún fi lé one hundred million yẹn pẹ́kẹ́ báyìí one hundred and one hundred and two lè tó máa tọrẹ tó bá tún fi di pé ó ń wo fígọ̀ kó ń fẹ́ bọ́ sí five hundred million tàbí òun ti fẹ́ wọ billion mark áá ah, ìyẹn ló máa já jù ọ̀nà méjì ló máa gbàjẹ́ ahun ló lè ní ó ṣe okùnfà ahun nǹkan méjì ni àkọ́kọ́ ni pé ó ń lé fígọ̀ àbí ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tó dé kò fẹ́ já kò sí ẹnìkan lónìí tó máa jẹ́ bílíọ̀nìyà tó wọ one billion mark one billion naira ní nàìjíríà fún àpẹẹrẹ ó ti wọ billionaires club nìyẹn irú ẹni yẹn kẹ́nìkan wá gbé bùkátà hundred thousand dé kò lè fún un àfi kí one billion yẹn ó lé ní one eh, hundred million lórí ẹ̀ ìgbà yẹn ló tó lè máa ṣe àǹfààní fáwọn èèyàn torí pé gbogbo ìgbà tó bá ti ń wo àkáǹtì ẹ̀ ń báǹkì tí one billion yẹn bá ti ń fẹ́ máa tan rẹ́ẹ̀dì kó fẹ́ kú kò ní ṣe sọ́dá kọ̀ mọ́ nǹkan tó lè wá ṣe ní investment yẹn ni pé kó tó fi owó yẹn ṣòwò tó bá ti rò pé one billion okay tá bá mú three hundred million tàbí tá a bá mú five hundred million nínú one billion yìí wọ́n sọ pé òwò yóò padà fún wa ní àárí ìlọ́po mẹ́ta yóò mú five hundred million yẹn yóò tún lọ fi ṣòwò ṣùgbọ́n kò lè fún yàn ní hundred thousand one billion torí pé kò fẹ́ já kúrò ní billion sẹ́ńtì lára ṣe tọ́lọ́hùn bá ṣàánú kọ́rọ̀ yẹn wá yé wípé ṣe bọ́lọ́hùn ló jẹ́ kó ń wọ bílíọ̀n ṣọ́lọ́hùn tó jẹ́ kó ń wọ one billion lè jẹ́ kó ń wọ ten billion ní òun ò ní mọ̀ fábí ti wà náà bí ti sọ pé àsọdàkọ́tú látàǹkóso lè máa rí àsọdàkọ́ iṣẹ́ alábòyá bí ti máa wà wájú àsọdàkọ́tú látàǹkóso lè máa rí ọrẹ títà ò lè dín dúkìá kù láìláì báàlì nítorí ànábì kò sọ pé báàlì mi ni mo sọ yẹn o ní tí ó ṣẹlẹ̀ kàkà tí ó fi dínkù yóò máa lékún ní. ayé ẹ̀kọ́ ọ̀nù kùrán náà dáadáa tọ́lọ́ wọ́n ṣe àzíyádà ṣùgbọ́n yẹn kan bí tá lọ́kọ̀ yẹn ìtakò náírà sórú ẹ̀ ní tẹ̀yìn tẹ́ ti ní owó dáadáa yìí tẹ́ ní dúkìá dáadáa yìí àṣetán wàá jókòó tí ì lọ́rùn pé à ó mọ̀ yẹ kó ìwọ náà wà ní billionaires club kò ní jẹ́ olè tọrẹ tó bá ti billionaires club à kò mọ̀ yẹ kó o já yóò máa lò ìwà líle tọrẹ lẹ́bí mọ́ rẹ́ lómi ẹ̀rì ní ìsìn tẹ́wá ní ẹ nídìí fifty thousand naira bá pẹ̀rẹ̀ ọ̀rẹ́ ní láti lẹ́wọ̀ kìí ṣọ̀rọ̀ èèyàn náà ni kó fún èèyàn o mo fẹ́ ká mọ̀ yẹn o ṣùgbọ́n èmi kàn ń ṣàlàyé fún àǹfààní àwọn tó ní torí pé káwọn lọ tọrọ kò sínú ìṣẹ̀rẹ́ Islam àbí kẹ́ ẹ̀ máa ran kàn pé à ah, ó yẹ kí n rí inú dúkìá ni ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n ilé tá à ń sọ ẹ̀ fún àǹfààní àwọn tó ní torí pé tí wọ́n bá ṣọ́ra wọ́n ó kàn kú tí wọ́n wàá máa sọ pé fi dúkìá báyìí lẹ́ẹ̀ fi dúkìá báyìí lẹ́ẹ̀ tí rántí àdí ìsítáàkà wípé kó mọ́ wàlá túmùhìn mọ́ ṣe máa fàkùn náà lọ́ra títí tó fi jẹ́ wípé ẹ̀mí ò fi dé gògóńgò kólítà tó wà máa sọ wípé lìfùláàní kádà wà lìfùláàní kádà pákọ̀rí kánà lìfùláàní ẹ̀fún lágbájá lélẹ̀ ẹ̀fún ó ti di tí wọ́n tẹ́lẹ̀ wọ́n jogún ẹ̀ náà ni so lẹ́rẹ̀ẹ́ lómi tí ó kù wọ́n ni wọ́n rí ten billion lákàntì ẹ̀kan bí kíní kan mú mọ́ wọn máa nǹkan gbà tó kú alànú lẹ́ lù nígbà tá a gbọ́ iye owó tí wọ́n lè wà lákàntì ala ẹnu sílẹ̀ yorùbá ló lanú lẹ̀ bí ajá mi ló pàdé ìtọ́fẹ̀ lè jábọ̀ pé nínú àkáǹtì ẹ̀ ni wọ́n bá àwọn owó ẹ̀ kò sí nítorí pé ó fẹ́ maintain so àwọn tó ní ìyẹn lèmi ń bá wí ń bì nínú tí èfẹ́ jẹ́ kéèyàn òun náà nìyẹn so lásìkò yẹn wà lọ́ọ́ bí ṣíkì támúrọ̀ támúrọ̀ ti yín tí one naira yẹn máa ní ẹ́ lára because tí one million bá ti ní one naira ó ti di nine hundred and ninety nine thousand nine hundred and ninety nine kọ́bọ̀ ni or nine hundred and ninety nine thousand ninety nine kọ́bọ̀ ló ti dà yẹn it's no more one million if you take one kọ́bọ̀ out of one million it is nine hundred and ninety nine thousand ninety nine kọ́bọ̀ tó bá dẹ̀ mú one naira kúrò ń bẹ̀ nine hundred and ninety nine thousand tó bá mú one thousand kúrò ń bẹ̀ nine hundred and ninety nine thousand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá mo ṣàlàyé nìyẹn kò ní jẹ́ fígọ̀ yẹn náà òun ló fi jẹ́ pé aláti ṣọ́ra wa ẹjẹ́ a máa ń tọrẹ tábà tọrẹ yóò dì gbàgbà wa bí náà lásìkò táwa ń tọrẹ yẹn àfikún rẹ̀ ni pé ká máa ní lẹ́mìí pé iṣẹ́ àlá eléyìí yóò ṣe kí ni o yóò lànà níbi ìyá náà tó náà níbi ní ìtakùn náà rẹ jẹ́ káka ìtakùn náà rà wàlá òbí ṣíkì tàmọ́rọ́fìn ẹjẹ́ àjọ kápọ̀ ìtakùn náà rà wàlà òbí ṣíkì tàmùrọ́tì ìtakùn náírà wàlà òbí ṣíkì tàmùrọ́tì ìtakùn náírà wàlà òbí ṣíkì tàmùrọ́tì dí gàgà ara rẹ níbi kíni o níbi iná kódà bó tilẹ̀ jẹ́ ẹ̀là dábínú ni just a part of one date kò fi dí gàgà rẹ bí ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò gbà fún wa dáadáa ń kálukú wa lọ́mọ jù bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò sì fẹ́ni kọ̀ọ̀kan wa ìta wí ètò bá a mú bẹ̀ wá láti ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run mọ́dù wa ní dáadáa rẹ̀ èyí tí kò bá mú wá látọ̀dọ̀ ara wa àti ṣètọ́ lọ́n ṣàforíjì rẹ̀ fún èmi àtàwọn àtẹ̀yìn ọlọ́run kò ṣọ́ wa níbi àṣìwí àtàṣìsọ kó sì là wá níbi àṣìgbọ́ kó jẹ́ kí n tá à ń gbọ́ ìkùsí wa láǹfààní kó wúlò fún aláyé ní ní kọ̀rọ̀ àti gbangba àlìkíyàmà Allahumma rabbana. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت تواب رحيم وتب علينا إنك أنت تواب رحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته